وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́wọ̀n ọba ọba tí ó ní ètò gbogbo nǹkan lọ́dọ̀ tó dẹ̀ ń ṣe nǹkan bó ṣe wùn nínú ara lọ́dọ̀ rẹ̀ tó dẹ̀sùn tó pọ̀ pamọ́ fún àwọn ẹ̀dá títí ìgbà tí nǹkan náà fi máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ kásọ ma wá rí pé ẹ̀túwò ìtọ́lọ́run tó ṣe kábíyèsí ọlọ́run ọba náà ọba tó mọ nǹkan tán ọba tó rí nǹkan tán ọba tápá rẹ̀ ká gbogbo nǹkan pátá látòkè délẹ̀ ọba tí ó pẹ́ tí a bá fẹ́ ṣoríire láyé tí a tó fẹ́ ṣoríire nínú sáré bákanáà tí a fẹ́ ṣe ọba oríire pẹ̀lú ìwàlìjánà ọlọ́run kíyàn ṣá gbà fún kíyàn juwọ́dì sẹ́lẹ̀ fún kíyàn yàn dáre yàn fún kíyàn ṣá máa ṣeun tó fẹ́ kíyàn dẹ̀ jìnà sí tí ó fẹ́ tí a bá ti fi lè rí ṣe báyìí ومن يتق الله يجعل له مخرجا ọlọ́run gbogbo ẹni tó bá ti ní tòun lòun fẹ́ ṣe ohun ṣetán àti ṣe ti ṣù náà ọlọ́run bá náà dẹ̀ ṣetán àti fi ọ̀nà àbáyọ lérúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ àyàn máa máa wò pé okòbí tó fẹ́ gbà tí bórílẹ̀-èdè ní wọ́n wá ń sọ pẹ́ sẹ́kúrọ̀láà haram ó dá aṣojú wa ṣùgbọ́n bá tó pẹ́kẹ̀lé ọlọ́run bá ti ní ohun tó ní kalẹ̀ fẹ́rú tó ní ló ń fẹ́ ṣe fọ́lọ́run náà tó fira rẹ̀ hàn wá àbíkẹ̀ tí yàn fi máa mọ́ lọ́n lọ́lọ́run tí yàn dẹ̀ fi máa mọ́ mọ̀ dọwọ́rú irú ètí ṣètọ́ ní ṣẹ́jọ́ kìíní àná òun mọ̀ pọ́ lọ́n lọ́lọ́run ṣùgbọ́n kan mọ́ mọ̀ dọwọ́rú ni àbí wa àtọ́rọ̀ àdékọ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá wa olóríire àkọ́kọ́ táwa náà ń tẹ̀lé tàbí fẹ́ ṣoríire lẹ́tàrà náà ṣe ṣoríire àbẹ̀lọ́ àwọn kọba àṣàlẹ́kùn ọyọ́nà rẹ̀ fún àwọn aṣíwájú rí àwọn olùgbọ́nràn àkọ́kọ́ tí wọ́n ṣe àwọn sọ̀háàbà tọ́gọ̀ ọ̀rọ̀ wọn tí kúrò láyé tí wọ́n ti gbà ròyìn fọ́mà àlìjánà làwọn ètò ayẹ kí gbogbo ẹni tó náà bá fẹ́ wà àlìjánà máa ṣe ni pé tọ́lọ ti ń fún wọn nírò pé iná lìwọ máa wọ̀ tí wọ́n bá kú o irun wọn ni abúláhà ìdá àbàbá ń pè ní abúláhàbí abúláhàbí ìráwọn ilé iná ìsìn ó yẹ ká bèèrè pé kí náà ènìyàn ṣe gan-an tó fi di tọ́lọ sọ pé ọmọ náà ni wá náà ọmọ orú nǹkan bẹ́ẹ̀ ká má ṣe máa padà wọ náà àwọn tọ́lọ wa ní ọjọ́ àlìjánà kí wọ́n tó kúrò láyé tánàbí ti ń fún wọn ní ìrọ̀ sallallahu alaihi wasallam tó dẹ̀ ka orúkọ àwọn kan bẹ́ẹ̀ tó dẹ̀ ìdí darúkọ wọn síta abubakar filijanna umaru filijanna osman filijanna ó kà wọn lọ bẹ́ẹ̀ ó kà wọn mẹ́wàá kan láwọn àyè kan táǹpà ní ẹni al-asharatul mubashsharina biljanna àwọn mẹ́wàá tí wọ́n gbàrò ipò àwọn aljanna làwọn wọ́n jù bẹ́ẹ̀ lọ àwọn mẹ́wàá ìnà àdéfèrè yẹn kó sínú ni ó yẹ ká máa ṣèbéèrè pé báwo lọ́ gbogbo tí wọ́n ṣe òun tó pọ̀ tó nira wọ́n gbogbo ní kí wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n gbogbo ní kí wọ́n ṣe ni wọ́n jìnà sí tí wọ́n tó wá fẹ́ jọmọ̀ àlìjẹ́nà o lè má láǹfààní

àfìtàn ah, burúkú ní ọ ọlọ́njẹ́ fi rẹ̀ wa o mo kí ìdílé mo kí gbogbo àwọn wa lórí ìjókòó àwọn ọmọ wa ní àyè wà yí àwọn náà ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n tún lọ sí prógámù kan ní kọlọmbà sán ní dáadáa mo dẹ̀ kí gbogbo wa bákan náà mo bàbá wa àgbà ó ti dúpẹ́rẹ́ jù kọlọ̀kọjá rí pẹ́sà tí wọ́n ṣe bàbá fún bàbá ọlọ́mọ tòní wọ́n fi tí wọ́n kí gbogbo ìdílé olólùfẹ́ wa ẹni wa bàbá ọlọ́mọ àti àkóòtà òfèèkì mo fi ti bàbá wa mo fi kí gbogbo ilé àpapọ̀ mi ti kúrò ń bẹ̀rẹ̀ náà mo fẹ́lẹ̀ náà fi gbogbo àwọn alájọṣòwò pọ̀ alájọṣiṣẹ́ pọ̀ alájọṣe pọ̀ tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ fún bàbá ọlọ́mọ tòní àbí ọlọ́mọ bá kó má jẹ́ kí ṣètọ́ ní wàá rí yàn kọlọ̀kó má jẹ́ kí ẹ ṣiṣẹ́ o kọlọ̀kó jọ ẹjá sáré dáwó lórí ààrẹ lágbájá láàrin wà yìí ọlọ́mọ fi rẹ̀ fi yàn bákanáà lẹ́yìn bẹ́ẹ̀ mo kí ẹbí ìyàwó mo kí àwọn ìyàwó láti Ọ̀ṣun state lọ́hùn kọlọ̀kọ̀bọ̀ aṣọ́yìn padà sílé látàláfíà àwọn bàbá wọn lè yọ̀bá nẹ́ni tó fún ní lọ́mọ ni ò bí á kú àkùnrùn ọ̀kan lára ń tí ò oníkan mọ̀ pé bí tó ma wọ́n fẹ́ lọ ẹnìkan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa sábà kún wọn láyà sókè pé àwọn ọ̀fẹ́ lórógún àwọn ọ̀fẹ́ wàhálà o mo fẹ́ lẹ́yìn náà kí ẹnìkan láàyè ní àdáyanrí ìrùkún wọ́n ní alifọ́tìlú lè mùtàkọ́dìmì ìrọ̀ èyí bá dé tó jókòó tó rẹ́yìn fi tì kákèrò síwájú kàkìkò iṣẹ́ mo kí sísà wa Umu Uzaifa tí ṣe ìyàwó àkọ́kọ́ fún brother Taufik mo kí sísà wa yìí lọ́pọ̀lọpọ̀ a brother wa sharpsharp káàbọ̀ ah kí tó bẹ̀rẹ̀ wá sí mo fẹ́ fi kan nínú ọ̀rọ̀ eléyìí tí mo fi ń kí ìyá ọlọ́mọ àkọ́kọ́ yìí mo fẹ́ fi níyẹn náà ṣe wà sí fún àwa tàwa bí lónìí pàápàá jùlọ àwọn tá a jóbìnrin mo kí ṣàpṣà àhàlàndínkún ọlọ́njà rí pẹ́ àwọn àti náà ní jẹ́kí ní àná àwọn àti náà tún ní ní òní ilé ẹ̀sán dáadáa ah, àwọn ẹbí ìyá ọlọ́mọ tò ní ẹbí dáadáa ni wọ́n ìyàwó tó wà ń wájú táwọn náà wá bá alhamdulillah ìyàwó dáadáa ni èyí táwọn náà fi fún wa ìyàwó dáadáa ni kọlọmọ kankan ni wọ́n dìdàkúdà wa láti ọ̀yọ́ ìgbà tí ọ̀rọ̀ abúwẹ̀bẹ́fà ti iye ọmọ tò ní bẹ̀rẹ̀ wọ́n wá gbéra látọ̀dọ̀ ọlọ́run ọwá sí abẹ́òkúta ọwá báyàwó tò ní ọwá bá iye ọlọ́mà àkọ́kọ́ tí ṣe ọwá ṣèwádìí kó máa jẹ́ pé yọ ṣe ni ṣe inú dùn sí káwọn tó ọmọ àwọn àwọn fẹ́ mọ́ ibi gbogbo òró ìlú kan mi lára ń jọ náà in fact i was so happy pé àwọn ẹbí kan rí ọgọ̀rọ̀ àwọn ẹbí lè ní kí n máa ń ṣèwádìí ọ̀hún ṣèwádìí bí tó mọ́ wọn lọ mọ́ ṣẹ́ṣà ti rọ́kọ̀ tó fẹ́ fẹ́ ọ̀dẹ̀ tí ó dẹ̀ tí ó àtọ́jú ẹ̀ bismillah bọ́nà ọ̀nà bá máa kọ́ ń pé èyí tó wà wájú tí ò bá gbà tó bá ní kókú tí ò bá tún ti ṣubú ní ọ wọ́ọ̀dílé ní ọ àwọn wá wá pẹ̀lá níyàn rí wọ́n dẹ̀ bẹni tán wá bá náà pẹ̀lá àníyàn dáadáa àrí ẹ̀bá pẹ̀lá àníyàn dáadáa alhamdulillah àwọn náà wá rí pé á ọgbà brọ́dà sáfẹ́ fẹ́ jùyàwó kan lọ táà rúgbò ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ ajé pẹ̀lá ní ọpa afẹ́fì ìtafẹ́fẹ́ lé afẹ́fì ọ̀pẹ́sì tó wà lé lójú àárí máa rí mo ti rẹ́lẹ́jẹ̀ tútù kan ìwọ wà láàgbò wà sáré tó bá ẹgbà ní ọ̀tọ̀ fi ṣe ní o Iwọ náà tí wọ́n rẹ̀ fẹ́ fẹ́yàwó lé tọ́lọ ń bá ẹgbẹ́ ẹjọ́ tó rí náà tí wọ́n fẹ́ tí wọ́n náà bá ti mọ̀ bẹ́ẹ̀ pé nínú ètò ọlọ́run onípòbìnrin ìmí nọba wọ́n àjọ máa ṣe ìmí àjẹ́ nọba 2 ìmí àjẹ́ nọba 3 ìmí àjẹ́ nọba 4 gbogbo ọmọ obìnrin tó bá jẹ́ mùsùlùmí ló ti bọ́dọ̀ lélé lọ́kàn ìyàmọ̀tò nínú ọmọ nọ́mbà tó fẹ́ ṣe bí ọdún mélòó sẹ́yìn nọ́mbà ń ló padà wá ṣe yìí àkọọ́lẹ̀ ọlọ́run ọba lélé yẹn nọ́mbà tó bá ti wá rẹ ìwọ́tọ́lọ̀ ń bá ní kí wọ́n fẹ́ lé lápẹẹrẹ fàyílẹ̀ fẹ́ni tó ń bọ̀ má fúnlẹ̀ mọ́ má dẹ̀ dúró dúró pé èmi àti ẹkọ́ kò sí tó jọ ọkọ̀ ló wá fẹ́ kìí ṣe mi ọ̀ èmi ò fẹ́ mọ̀ ẹ́ ọ̀ tó wá jẹ́ pé bó ṣe rí rèé ìwọ obìnrin ìsìláàmù rẹ̀ ò pé nìyẹn ò mọ̀ tó ń ṣe mùsùlùmí ni. bẹ́ẹ̀ náà lẹni tó náà ń bọ̀ lọ́nà tó wọ́n náà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan wájú wọ́n náà gbọ́dọ̀ tá níyàn ṣe pẹ̀lú ibi tó ń lọ pé kí ní yóò yí sí o ọlọ́mbà lè ní kẹ́rò jíwájú gbà mí lálejò àà ah! àrí kí n kí èmi ní gbọ́dọ̀ fara lẹ̀ torípé ń tá ń pè lómi ní ara máa gbóná ìyá náà wá ṣe pé

ọlọ́run ní jẹ́ pé ní ìbànújẹ́ lórí ẹ̀ àti lórí àwọn tó pè náà àtàwọn tí wọ́n náà lápapọ̀ Allahu a'lam haythu yaj'alu risalatahu aláwọ̀ bá kọ alẹ́kọ̀ọ́ nínú alkùránì lọ́pọ̀lọpọ̀ ètò tọ́lá ń bá tó kò sẹ́nìkan tó ṣe tó àti ìṣe ẹ̀dẹ́ yẹn láyé máa kẹ́dà má fẹ́ gbà fọ́lọ́hun ṣùgbọ́n náà bá sọ fún ẹlẹ́nà alkùránì wípé wani allahu alam haitu yaj'alu risalata allahu alamu haitu yaj'alu risalata سيصيب الذين أجرموا صكارا عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì táwa táwa bí lónìí tá tí mo fẹ́ kí á dìmú ká tó máa lọ lé ọlọ́run bá lóhun lòun mọ bóhun ṣe ń gbèrè sáàlà ń kà àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tọ́lọ̀wọ́n bá pìkì láàrin àwọn ẹ̀dá lásìkò gba àtàwọn tí wọ́n ti lọ kò sáànàbí ọlọ́run kan mọ́ kò sí mẹ́sẹ́njà kankan mọ́ kò sí prófẹ́tì kankan mọ́ gbogbo ẹni tó bá pẹ̀ra rẹ̀ ní mẹ́sẹ́njà bíbí ní prophet lónìí ẹ kpe lámàdájú pé òkúrọ́ lórúfẹ́ èèyàn bẹ́ẹ̀ àwọn tọ́nà wá yàn láàrin àwọn èèyàn gbà náà àwọn kan wá ń gọ́ọ̀bù wípé ó ti jẹ́ تأتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله Ọlọ́run bá ní àwọn tó ń fẹ́ yàn tó ń fẹ́ fún ní kálukú rẹ̀. Ipò tọ́lọ ń bá tèmi àti ń sí láyé, ó fẹ́ ká ṣe dáadáa bí sáwà ẹ náà ní ọ̀rọ̀. Allahu a'lamu haythu yaj'alu risalatahu. àwọn tó píkì tó fi ṣànábí ọlọ́run nínú ọ̀rọ̀ àwọn èèyàn àwọn tó hùn kó yàn láàrin wa nìyẹn àwọn tọ́lọ̀ bá píkì láàrin wa nínú ẹbí wa tó ṣe lólówó àwọn tó hùn kó sì píkì lọ́wọ́lọ́wọ́ nìyẹn àwọn tọ́lọ̀ bá yàn nínú ẹbí wa tó ṣe lólówó gbogbo tọ́lọ ń bá ti yàn ibi tó bá ti yàn sí kódẹ̀ ó lè já gbígbẹ̀ nínú ọmọ gbogbo tọ́lọ bá ti yàn nínú ẹbí àbóyàn nínú ìlú àbóyàn nínú àdúgbò ẹjá gbà fọ́lọ́ látara ẹniyẹn káwálà ní ni ká àníyàn rẹ̀ táwọn bàbá wọn ní lánàá ẹ̀mí dáadáa táwọn bàbá wọn àtàwọn ya wọn ní lánàá ọlọ́n padà sẹ́sọ́ lórí àwọn ọmọ wọn ẹwọ́rú ìjókòó táwà yìí ọmọ táwà lónìí làbọ́lọ́ wọn ní orúkọ ọmọ náà ni Anas mo wá jókòó mo wá ronú títàn gbèsè ayé àfọ Malik mo wá rí pé ìyá ọmọ máa ra oríire fọ́mọ dáadáa ni ìyá ọmọ máa ra orí ibú fọ́mọ bá bàbá alẹ́ ìbánà ti sọ pé ìyá ọmọ lélẹ́ṣù lẹ́yìn ọmọ afáwà náà sọ́dọ̀ mọ́lẹ̀ kẹrọ di aláwọ̀ta aláàánù ó wà lọ́mọdún mẹ́wàá níyà tí yẹ ẹgbà islam ìyẹ́ ẹ̀ wá sọ fún bàbá ẹ̀ pé tí ṣe bàbá tó bí ánàzọ ìmọ́lẹ̀kì pé ah, ma gbọ́ wà sí Islam pé ká mọ́ ọlọ́run lọ́kan ká má bọ̀rìṣà bàbá tó bí àfọwọ́ ánàzọ ìmọ́lẹ̀kì ọ̀hún yarí ọlọ́run ṣe ìyá rẹ̀ wá rí ọmọ yẹ́ wá ọmọ ìgbé tọ́ ka ọmọ ọmọ ọkùnrin

ó ní hádá unẹ́ẹ̀sì ló pé ó tún lọ isun taskil kò pín ní anas láti fi rẹ ọmọ yẹn lẹ̀ pé anas kéńkélé ọmọ mi anas kéńkélé òun ni mo gbọ́ sọ́dọ̀ rẹ̀ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ni mo tún ṣe wá gbé wáyé tí mo fẹ́ kó wá jẹ ní pé kó lè wá jẹ́ kọ́ mo fẹ́ mú gbá mo fẹ́ má gbọ̀n mo fẹ́ mélè mo fẹ́ mútọ̀ mo fẹ́ ṣe kó máa bẹ́ẹ̀ ṣe kó dẹ̀ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó dẹ̀ máa kẹ́kọ̀ọ́ bá ṣe ń láyé tí mo gbé wá fún rẹ̀ o tọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run mo ti fàálẹ̀ lọ́wọ́ wa Anas bin Malik wá lóhun tí ò dín lọ́dún mẹ́wàá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́fà tó fi jẹ́ pé nínú àwọn sàhábà tí wọ́n gba àdéjì tó pọ̀ jù wá Anas bin jẹ́ kan ó wá lẹ́kọ̀ọ́ ó níwà ànábì ṣàdúà fún ó lọ́lá ó ọ̀pọ̀lọpọ̀ dà lónìí oníkàlùkù náà ma flashback iṣẹ́ kìí ṣe èrè iṣẹ́ ọwọ́ àwọn èrò síwájú ọlọ́run ròyìn àwọn mọ̀kan nínú nínú ó jẹ́ ká mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn bàbá wọn ọmọ yìí jẹ́ bàbá wọn àti ya wọn àwọn ọmọ yìí tara rẹ̀ jáde wàkánà abúhùmá sọ́ọ̀lẹ̀ha ọlá ni bàbá àwọn ọmọ yìí àwọn ọmọ méjèèjì bàbá wọn ẹni ire ni wọ́n Allahu Akbar ya bàbá lónìí ọlọ́ọ̀bá ló mọ bóhun ṣe ń tó inú ta kíèsí nílẹ̀ Yorùbá látànà tàbí ọlọ́nkó bá wá jẹ́ kó parẹ́ wọ́n ni pé ẹ́tẹ́ẹ̀dì ìran Yorùbá sílé olórogún ó ti lágbára jù ó dẹ̀ máa ń sábà fà á sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyá wọ́n máa ṣe jàǹbá fọmọ orogún orogún ni Yorùbá máa ń pè ó rẹ̀ kejì aṣèjàmbá fún àwọn ìpín tó sábà fara ní pọ̀pọ̀lọpọ̀ bàbá àtàrà tí wọ́n fẹ́yàwó jọ wọn ò fẹ̀sìn fẹ́ wọn wọ́n fi bá Abu Abu Anas fi ìyàwó kìíní ẹlẹ́ha ìyàwó kejì ẹlẹ́ha ọdún tí ṣífì mọ́ ọmọ mọ́sálásí ìlú mi ò rí ṣe táwọn ìyàwó rẹ̀ bá jáde bá ẹ̀rọ pé alájàpá ni wọ́n kẹni tó wá jẹ́ ẹni tí kìí ṣe máàmù tí kìí ṣe mọ̀fásírù tí kìí ṣe mọ́fútí ìlú kan kọ́lọ̀ wá kẹ káwọn ìyàwó ohun ibẹ̀ gangan ni solution wà tíṣẹ̀ mi wá wàhálà tó fẹ́ ṣe láyẹn ọlọ́run nínú wàhálà yẹn ló ń dáwá sí dàkọ̀dọ̀ khalaqnal insana fi kabad ó nínú wàhálà ilà ilé ló ń dáwá sí ohun tó máa reduce wàhálà yẹn òun ni kẹrẹ sì ṣe ẹ̀há táwọn yóò fẹ́ rí lánàá nílẹ̀ Yorùbá lánàá àwọn èèyàn tí ẹ̀fẹ́rẹ́ lẹ́ha àwọn èèyàn tí ẹ̀fẹ́rẹ́ nìkan pé ó múra sẹ́sìn bìlífà àwọn èèyàn nígbà kan ni pé àbí kó múra sọ́rọ̀ rẹ̀ kó jáde kó fẹ̀yìn ẹsẹ̀ dílẹ̀ mú ṣùgbọ́n láwọn bá lóhun lòun tó apẹ́yìn ẹ̀dá òka Allahu a'lam حيث يجعل رسالته ìtọ́lọ̀ ń bá wá tó sọ́dọ̀ ní kálukú wa ẹ̀yà wa tẹ́wàá bí lónìí Yorùbá máa ń sábà ṣàbòsí díẹ̀díẹ̀ má bínú ẹ̀nà ẹ̀sọ fún àwọn èèyàn yín tó kù náà iná àwọn ẹbí tẹbá tí rí pọ̀ mọ́ fẹ́ lọ lé olórogún ẹ̀yẹ ẹ̀kọ́rẹ́jì wọn pé ọmọ títí wa nọba 2 lọ́lọ́dí alhamdulillah kódà

ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n kúrò tí wọ́n fi ìsìláàmù sẹ́yìn tí wọ́n gba rẹ́gísírì lọ torípa àwọn wá fọkànbalẹ̀ àwọn òfẹ́ polygamy ẹ̀mí òfẹ́ wà láà olórogún ọ ẹ lọ bèèrè pé ṣọ́kàn wọn balẹ̀ ibi tí wọ́n wà lọ́rùn láyé ìpẹ̀kọ́ torí pé kìí ṣe tọ́lọ́run bẹ́ẹ̀ náà ẹ̀yin brothers mo fẹ́ fàsùkò yí bẹ̀yìn ẹnu wa máa ń dùn tàbá ń rírò làwọn náà fi lè pa ń tí ó lágbára tì torí ìjókòó yìí lónìí torí pé kí n ṣe gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ju ìyàwó kan lọ ni wọ́n rí létò kọ́dà ẹlòmí ò wọ́dẹ ọ̀kan ó ti ní méjì lọ́dọ̀ àwọn ẹlòmí ṣe ni wọ́n kàn ń pààrọ̀ obìnrin bí ìgbà tí wọ́n ń pààrọ̀ aṣọ àbí ìgbà tí wọ́n ń pààrọ̀ mọ́tò ó ti káì ó sì ti fẹ́ mí subhanallah alazim ó dẹ̀ bẹ̀rọ ọlọ́run ọba tó bá padà fàárẹ̀ díẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ jálà ti lọ yìí ìtò ti lé dànù ìtò fẹ́ ìyàwó nílá wa àmàyàwá tó ń ṣe akẹ́kọ̀ọ́ lónìí ìtò hàn sí mi dáadáa ní pé wọ́wọ́hì ó tọ́jú ìyàwó àkọ́kọ́ dáadáa ó tọ́jú ẹ̀ dáadáa ó ṣe dáadáa sí púpọ̀ débi tí àṣejù fẹ́ wọ̀ bẹ́ẹ̀ni ẹmọ kéèyàn ṣe dáadáa sí ìyàn kásùmá rí pa ah, ṣé ti fẹ́ máa kẹ́ mo lè sọ bẹ́ẹ̀ tó rọ́ hàn sí mi ìkẹyìn wà dúó títí lẹ́yìn ìgbà tí kẹjídé àdúrà mi ní pé kọ́lọ́n kójọ kó bá mi túbọ̀ àrídìkì ọmọ ya brọ́dá Taofik kọ́lá rẹ̀ túbọ̀ pọ̀ jù báyìí lọ sọ́lá yẹn bá pọ̀ sí jù báyìí lọ tí ọmọ ya wà yí bá ní mẹ́rin lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́lífà ìkùn yìí ṣe àwọn èèyàn rákúrakú míì èèyàn tó èèyàn tó lé òun ni bàbá ọmọ tòní ṣùgbọ́n bó ṣe lé tó ẹ̀sìn rọ̀ èèyàn tó lé ní ṣùgbọ́n bó ṣe lé tó wọ̀láì ó rẹra rẹ̀ ńlẹ̀ fún àṣẹ ọlọ́run lára àwọn ìyàwó ẹ̀ kí ṣọ̀pọ̀lọpọ̀ àwọn àyá mi tí wọ́n bára wọn lójú jẹ́ sọ́rọ̀ pa àwọn bá tó wá ń jẹ́ kẹrù ma wá bá àwọn èèyàn tó rẹ̀ sisters níparí ẹ̀yìn sísà ti wà náà tẹ́yìn náà fẹ́ márì ń tẹ́ bùkátà sí nípa ẹ̀ṣẹ̀wádìí dáadáa bí tẹ́ ń lọ ẹ̀ṣẹ̀wádìí dáadáa bí tẹ́ ń lọ àwọn àfẹ́ẹ̀sùn ó lẹ́mọ̀ tí wọ́n rẹkọmẹ́ndì brọ́dà yẹn fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì brọ́dà ló kọ́ àtúrátẹ̀ pẹ̀lú wọ́n ti brọ́dà ló fẹjú mọ́ kò tí ẹ̀ ṣèwádìí lọ́dá àfẹ́sìn tí wọ́n lè sọ pé ṣe brọ́dà ìlú fẹ́fẹ́ mọ̀ṣálà bísmìlá kò lọ sílé kó lọ bèèrè kó bí ó ti fẹ́ rí kọ́ wá lọ ṣèwádìí báwọn ẹbí wà ẹ́ ṣe wá ṣèwádìí tọ́fíwárí pé ah, ilé dá ìgbà tí ilé dáná tó yànjẹ tọba wá tara bọ̀ tán àwọn bàbá ní tó ń tí ojú òkú bá rí nínú sàárè wọ́n ní kú ló mójú ẹ̀ ẹgbà tọba wá tara bọ̀ tán tọba wá bú wọ́n lọ́wọ́ kò sẹ́ni tọ́bẹ̀ fẹjọ́ sùn ọ̀gọ̀rọ̀ brothers lónìí tán kóyàwó sọ́dọ̀ abẹ́rẹ́ wọn olókun dì kò sólù bá rí fún wọn kò sí dákẹ́ bí mo ṣe kéré tó yìí tí mo bá pé bọ́ra Taofik lónìí pé mo gbọ́ nǹkan báyìí umu lágbájá report kò ṣẹlẹ̀ rí o mo ń ṣàkàwé o kọ́rọ̀ tó dọ́nà bàbá wa wọn wa àgbà àbí kọ́rọ̀ tẹ̀ tó máa lọ sọ́dọ̀ brọ́dà wa sharp sharp kọ́kàn ti ẹ̀rọ kọ́ṣì yan sétí ìbọn tèmi abẹ́rẹ́ tó lókùn dì ní brọ́dà wa imam ah mo ti gbọ́ mi mọ̀ pé ni mo ti adjust mo ti stop ni lẹ́sẹ̀kẹsẹ̀ abẹ́rẹ́ tó kódà kọ́rọ̀ tó dọ́dọ̀ ọrụ wà yí pàápàá àwọn tí wọ́n jọ rẹ̀ yìí àwọn báyíṣà ni àwọn ọ̀rẹ́ wọn kan náà jókòó sílé yìí tí kan náà ìyàwó bá fi lè pè wọ́n ṣẹ́rìnkọ́tọ̀ rẹ̀ yìí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọbìnrin wa lónìí kan tara wọn lọ́pọ̀ ni àbá ti wá tara wọn lọ́pọ̀ tí ẹni tó fẹ́ olólùbáwí ìyá máa ń sábà jẹun púpọ̀ ó kọ̀rọ̀ méjì tí máa sọ tí máa fi fi máa kéèlẹ̀ gbẹ̀yìn ọkùnrin tọ́lá wọn bá kẹ́ tó fún lálàáfíà gbẹ̀yìn ọkùnrin tọ́lá wọn bá kẹ́ tó fún ní rísíkù halal láti jà tí mo ti rọrùn fún ẹ plan fọ́jọ́ alẹ́ yín o plan fún ọjọ́ alẹ́ yín táàbá ẹ̀ tí ka ayà al-Qur'an lórí ẹ̀ sábákọ̀ ní ká sọ reality ti Yorùbá Yorùbá ní oníyàwó kan kòkúrò lápán Yorùbá níyà tí àpọ́n jẹ́kù oníyàwó kan ló ń bọ̀ wá jẹ́ ọ̀rọ̀ Yorùbá ni mo ṣe ń sọ mi tí káyà kùnà àbí hadithu ọgbọ̀n ìbrọ́dà tọ́lọ́wọ́n bá ti ń bò láṣírí èmi ní kọ́ìdà kan príncipù kan tí mo máa ń lò mo jókòó mo ronú sí mo wá mú kọ́ìdà yìí jáde pé tààdùdì zaujad mo fẹ́ fẹ́ jù kan lọ ó máa ń pẹ́ jù ni kìí máa ń yá jù tó bá ti jẹ́ kó pẹ́ kọjá àkókò tó yẹ kó ṣe o lè má láǹfààní àdírí ṣe má ìyàwó bọ́lá tàfíkì ọ̀rẹ́ yìí àbúrò yìí ẹ̀gbọ́n yìí ìyàwó rẹ̀ àkọ́kọ́ ọ̀dálà àmúkó tó ṣe lè tó ṣe yìí o ká máa tí ìsọ̀wọ́ tíyàwó tí ẹ̀ tí ẹ̀ tí ń fìtínú ẹ̀ tó tún ṣe ń lọ́ra tó bá dágbó sọ́wọ́ obìnrin yìí wà jẹ́ èyí tí ọ̀dálà àmú ló tètè ṣe tó yẹ kó tún ṣe yìí a ń bèlè ìwọ tí wọ́n náà tó ń rókì lẹ́mí ẹ pé tọ̀ àkọọ́lẹ̀ ọlọ́run ìyàwó tèmi yìí tètè máa tú kó máa bá kọjá fi ṣẹ́ strátaya tètè wọ́ta nẹ́tìfò jẹ́ wà dẹ̀ láàmú ó yá kọpí ọ̀rẹ́ náà kọpí brọ́dẹ̀ yìí kò dàmí láàmú èmi náà kàn fẹ́ ṣe lẹ́ gbọ́dá Taofik ó náà kàn dìsáàdì kó fẹ́ ṣe ní èmi náà fẹ́ ṣe ní ó ti yé ìsọ́sọ̀ àbíwá sí pẹ̀lú tí mo sọ yẹn ìdá àdéhàkẹ́ tí kẹ̀dẹ̀hẹ̀rù kún mú tafà kìrà hàn. ìrọmọ̀ yá mi tọ́lọ̀ ń bá ní kígbà máa dùnmẹ́ nínú kínú ẹ máa dùn nínú ayé kó máa rí jẹrí mu ní rọrùn báyìí. kún mú tafà kìrà hàn. kúrẹ́ ní bírèdì kò ronú. fàmí àwọn obìnrin ni pé kó máa fọ́ pa ẹ́ ní párì kó máa bẹ́ẹ̀ ṣeré kó máa dùn ẹ́ nínú kó máa wá gẹ̀rẹ́ ìṣẹ́ tí wà fi wá dọjọ́ alẹ́ tó fi máa bọ́ kó tó bọ́ ìwọ náà tètè bọ́ra ẹ. kún mú tàbá kíra. pẹ̀lú kókó fàwọn obìnrin tọ́lọ̀ wọn bá tún kó sáyé tó jóbìnrin ẹlẹ́sìn. kún mú tàbá kíra. kó fi bọ́ra ẹ ọ̀rọ̀ sí tí níwọ̀n bá fáwọn obìnrin wa fáwọn ọkùnrin wa ẹlẹ́yìn ọ̀rọ̀ sí tí níwọ̀n bá fáwọn ìyàwó méjèèjì kí tó fi máàkì ilẹ̀ fún tèní ẹ̀yẹ méjèèjì tọ́lọ̀wọ́ ṣe ní olóríire fún brọ́dà wa Taofik ẹbẹ̀rọ ọlọ́wọ́ bá o ẹfìfẹ́ tó jiná ẹfìbára yín lò ẹ má bára yín lò nífẹ̀ẹ́ ojú ayé o ẹ jẹ́ bá mi kúrò lọ́dọ̀ àwọn ìyàwó méjèèjì ìyàwó méjèèjì ẹni tó wà láàárín wọn bẹ̀rẹ̀ bá mi ẹskísùn ọdí ẹ̀ torí tọ́lọ́hun ẹ jẹ́ kán jókòó pẹ̀lú ara wọn ẹ má bára yín ṣe nífẹ̀ẹ́ tójú ayé ẹ bára yín ṣe nítìtorí ẹ̀sìn ẹ bára yín ṣe nítìtorí tọ́lọ́hun ọmọ tá kó lónìí oníyà méjì ni o ẹjọ́ kó yẹra yín bẹ́ẹ̀ àwọn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ oníyà méjì ni wọ́n o ìdílé mùsùlùmí máa ń sẹpẹ́tì ọmọ gbọ́ mi ti ọmọ mi yọ àdìsọ́bí mi náà kódà tí yẹ ọ̀pọ̀lọpọ̀ ní pé bẹ́ẹ̀ ṣe jọ wà yìí ọmọ tẹba ń tọ́mọ lásìkò gbà kan náà ìkọ́ ọmọ ẹnìkan sunkún ẹni tó bá kọ́kọ́ débẹ̀ náà kó gbé tó bá ti gbà fún mú ṣùgbọ́n mẹ́tálítì àwọn èèyàn wá lẹ̀ Yorùbá ó lágbára púpọ̀ pé mi ìfẹ́ kó mú wà ẹ̀ torí ẹ̀mì ìfẹ́ kó mú mú láyá rẹ̀ láti asúrì jàìlì Islam tẹ̀ ti dé àwọn ẹni tàná wọ́n á máa gbé ọmọ wọn lọ bẹ́ẹ̀ tó bá di pó gbárí lóbìnrin tó bá ti ń bí pé kó bá wọn fún lọ́mú ń tó kàn máa ṣẹlẹ̀ ni pé ó ti di ọmọ ọ̀yá rẹ̀ tí wọ́n jọ mọ́ mú pọ̀ gbogbo ọmọ tó bá tara obìnrin yẹn jáde àbí tí wọ́n bá mú láàyà obìnrin yẹn wọ́n lè fẹ́ra wọn ó tán ẹ̀fìrà ọ̀kan ẹ má jẹ́ kí àlàfo kankan wà láàrin yín ẹ má aláwọ̀ ṣe tọ́ọ̀nì ẹ̀dẹ̀wò wàhálà tọkọ ṣe tọ̀sán tòru ẹ̀fọ̀kan lọ́kàn

ẹ má lo ète àbòsí jàmbá àti ọkàn tí ò dá ẹ má fi bára yín lò àmì ọlọ́run bá kó jọ ìwà yín ọkàn yín ọlọ́run jó dá jùmọ́ra yín lọ ọlọ́run má jẹ́ káyé máa fi mọ́ra bụ yín pé ó dà ló borí ó dà bójú àmì ọlọ́run kó má fi rò rẹ̀ fún yín ẹ̀ ń dùn wá nínú báyìí gbogbo tí wọ́n ń gbọ́ lẹ́nu ọkọ yín nípa

rísíkò halal ọlọ́run pèsè ẹ̀ fún wa àlékún rísíkò halal ọlọ́run jọ pèsè ẹ̀ fún wa ìtàgbọ́lò ní máṣe ní balẹ́jà burúfà àtàsátà náà tàgbọ́ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́májì ó dàrú ilẹ̀ ẹni kọ̀kan ọlọ́májì ó bàjẹ́ ọlọ́máṣà ti àlékún rísíkò àti àlékún bárkà àbáṣà fi sínú gbèsè في باني في قالك ولهم هذا وصلى الله وسلم وبارك محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته